e shock you Come back pè ní single mother Come back, fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ló ṣe ń fi ìyà jára ẹ bí wọ́n ṣe ń gbá ẹ nígbàkúgbà náà ṣe ń lù ẹ́ lùkulùkulù kọ́ bá sọ̀rọ̀ ẹ pọ̀ fi lé ọkọ ẹ sílẹ̀ ló ṣe fẹ́ kán lù ẹ pa òun rántí pé twenty three twenty four lọ̀rọ̀ lé ayé wọ́n ń sọ tiwa àwa náà máa sọ tiwọn ìwọ náà ń ṣèké èèyàn kan ìdá wọn lù ẹ pa síbẹ̀ ayé á sọ̀rọ̀ ẹ bó o kú tán ayé wọ́n ètò ìbẹ́sẹ̀ sọ̀rọ̀ wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ kó lè bá fetí ẹ gbọ́ nígbà tó wà láyé ó wa nítorí àwọn ọmọ mi mi fẹ́ máa wa àwọn ọmọ mi nì wàláì tí wọ́n bá lù ẹ̀ pa tó bá wà nù sàárè o ò ní lè gariwo anything o ò ní ga anything best thing fún ẹni pé kó bá ẹsẹ̀ ẹ sọ̀rọ̀ tí àwọn ọmọ ẹ bá ṣe kó sọ́dọ̀ kó àwọn ọmọ ẹ sọ́dọ̀ kó máa tọ́jú wọn single mother is not the end of your life ti ṣírò bó tó wáyé pé ọkùnrin ni ẹ wàá fẹ́yàwó wàá bímọ wàá dẹ̀ take responsibility lórí wọn àbọ̀kùnrin lórí méjì ni òun bẹ̀rù láti jẹ́ ṣúngún mọ́dà ṣé yẹn nìkan lu ẹ̀ pa sí ó ṣe làákàyà bó òórí yẹn ni ìwọ ọkùnrin obìnrin tó ò tí ì fẹ́ wọlé tẹ́ ẹ bá lọ patí bọ̀ máa ya aṣọ wọn ẹ lọ́ngbọ̀n kó ń patí ni ó ń bẹ ẹ̀jà lọ́tún lóṣù ń bẹ ẹ̀jà káàkiri ni kò gbọ́dọ̀ réèyàn pẹ̀lú ẹ̀ ó ti fún àwọn àbúrò obìnrin ó ti fún wọn nígi lórí rí nítorí pé òbí àwọn ń fẹ́ ẹ ni ó wá ní ọmọ ẹlẹ́yẹ́ dẹ̀ fáyìn o anga iṣu nìkan ló ní o anga iṣu kíyù díẹ̀ anga iṣu tó nìyẹn ló máa fi kó bá ẹ tó bá wọlé pẹ̀lú anga iṣu ẹ ìjọ́ tẹ bá ti ní iṣu láàárọ̀ tó o bá lọ síbi iṣẹ́ kó o tó dé gbogbo tẹlifíṣàn yàrá ẹ̀ gbogbo tó fọ àárọ̀ ẹ̀ kójọ nínú yàrá a ti fọ gbogbo ẹ̀ mọ́lẹ̀ a mú international passport yẹ ó ní físà kò ní físà a fi kó ìgbé ọmọ àwọn sífì tó gbójúlé kó máa fi wá iṣẹ́ àbútó fi ń ṣiṣẹ́ iye onípọpọ́ọ̀fù yálàkàrà àdúgbò ló máa halé lọ́wọ́ alóhùn fún èsù yà kó fi ta súyà lálẹ́ ojú àwa àjàwà á mọ̀ pé tí wọ́n ń pè ní anga iṣu obìnrin tí wọ́n fẹ́ ó wájú trópìlì òlú kò ṣe méní kò ṣe méjì wáyà rédíò ló fà yọ ó sàmì ẹlẹ́yìn ọ̀run rí fáì owó arẹ́rìn bí iyọ̀ tójú ò pa ó ní ẹ̀ with time being ó máa change tó bá ti wọlé ó máa change kan ó máa APC ni tá bá ń bá yín sọ ẹ̀ ní gbọ́ ó wá partner lọ sílé bàbá ẹ̀ yọ àdá ìyá rẹ̀ yọ oògùn ó wá di bọ̀kọ́ mi yọ ọ̀nà máyọ́gì o bọ̀kọ́ mi yọ ọ̀nà máyọ́gì wọ́n ní wèrè ló lè bá wèrè gbé bọ̀kọ́ wọn yọ ọ̀nà wọn ayọ́gì ó wá ń bèèrè lọ pé díà kí ló ṣe dádì àti mọ́mì ẹ má dá wọn lóhùn àwọn yẹn ń ta mi oge nì wọ́n ṣe wá ń ṣe nìyẹn wàláì pírímíà ìyà máa jẹ tó bá wọlé ẹ̀ olóò ti wò lọ́fẹ̀ẹ́ ló fò yẹn fún fídíò yà ó ń dúró díẹ̀ youtube nílé ṣoló ò lẹ́kọ̀ọ́ ni o ò dẹ̀ fẹ́ kọ́ kó ẹ kó gbọ́ tábà wá sọ ẹni love is blind tó bá fún ẹ ní kùkù lójú wàá mọ̀ love tó blind yẹn love á open nice báyìí á rìnà pẹ̀lú ìgbájú olóyìí wàá rí sánmọ̀ keje kílẹ̀ tó mọ́ wàá rò pé sọmọ kẹẹ̀ẹ́dógún ló wà ní aláìníkànṣe onírasẹ̀ ó náìsì ó náìsì obìnrin mi ò gba abẹ́rẹ́ ẹ̀tàn ní Yáàbá ẹlòmíì gan òdúró gba description náà lára àwọn ọkùnrin tẹ́ ẹ bá ti fẹ́ra yín wọlé tó bá ti di pé onígbàdú onígbàtí my sister mọ́dúró jápa jápa jápa anything abusive marriage anything tó bá ti you èèyàn abuse physically emotionally or whatever my dear if that marriage does not work for you another one will work for you má gba ìmọ̀ràn pé pásítọ̀ ní kò dáka kú òun bẹ̀ tó bá lù ẹ́ pa pásítọ̀ ò ní kó àwọn ọmọ ẹ sọ́dọ̀ o àáfàá yín tó sọ fún ọmọ ìyá àdéhùn nìyẹn ìyá àdín nìyẹn ni mọ́ṣáláṣí wa ẹ̀ lè kọ́kọ́ tí wọ́n bá lù ẹ́ pa àáfàá yẹn ò ní mú ọmọ tiẹ̀ fi rọ́pò wọ fún ìyá ẹ̀ o most àwọn ọ̀yà ilẹ̀ yorùbá ẹ̀yin ẹ súnmọ́ bí ẹ̀yin ọ̀rọ̀ yìí kàn most yín àgàgà ẹ̀yin ìyá tẹ́jẹ́ gbajúmọ̀ àwọn ọ̀rẹ́ mi tó bá mi aṣọ two hundred and fifty thousand ọjọ́ wedding yẹn ọjọ́ five hundred thousand ni mo mú ni mo mú gèlè kí wọ́n gbọ́ pé o ti kúrò ní ọkọ ọmọ yìí máa forí tì í èmi náà jẹ́ ìyá lè bà bẹ́ẹ̀ èmi náà jẹ́ ìyá lè bà bẹ́ẹ̀ ni báwọn ọkùnrin ṣe rí nìyẹn mọ́mì ìyá tẹ́yìn jẹ́ ń lè bà bẹ́ẹ̀ ṣe rántí láyé ìgbà tí kò sí ń dómi o àwọn èèyàn tí ì máa gbé Colorado láyé ìgbà tí yín o wọ́n ti ń gbé ṣúṣì wọ́n ti ń gbé oríṣiríṣi tramadol ti wà láyé ta wà yìí nísìn tẹ bá torí pé kọ́mọ̀ bá fi ń ṣe yẹ̀yẹ́ torí pé ẹ ayẹyẹ ìgbéyàwó fáwọn ọmọ yín tẹ jẹ́ kí wọ́n lù wọ́n pa sísà mi olóbí ò ní gbà kọ alákọ ò ní gba ọbí kò sẹ́ni tó máa fún yín lọ́mọ tiẹ̀ láti fi replace ọmọ yín ten protect marriage tí ò wọ́ọ̀kì yẹn ọkùnrin mi ò tẹ̀ ní tí sọ̀rọ̀ ìyàwó àhẹhàn pẹ́kán kó tó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ti domi iṣan sí lára ọkùnrin mi àwọn àjẹgbá tí nínú yàrá ara nìkan tó kò sí wàhálà tí má lọ lè máa kó lọ ṣáyó náà má lọ dẹ̀ tí ojú mi má ti mọ tí yó kí n tó wọlé nítorí wúmà máa fún mi ní headache tó bá mọ tí yó tó kó sẹ́nu tírélà forty days ẹ̀ ò ní tì pé tí àwọn míì tí wọ́n á ti máa gbé fìlà lọ bá ìyàwó yẹn nínú ilé ṣo lóòna mà inú sàárè ló ti fẹ́ ná máa bì. let me tell you one thing if your marriage is not working don't stay in an abusive marriage plan another way for your life if you fail to plan you are planning to fail my dear nothing is perfect ayé tá wà yìí ó ń lọ ó ó ń lọ ó ń bọ̀ ni ìyàwó tó lọ sílé ẹ̀ táwọn bàbá àti ìyá ẹ̀ ń kóra wọn ní wáyà lórí tó ń yọra wọn ní kùmọ̀ lọ́rùn you think he will enjoy that marriage partner ẹ̀ máa rí bí normal thing ni àti sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹ má dá lémosú o lémosú ò dá o kò dá lémosú ó pì ẹ́ kódà ọ̀hún ju kódà ọ̀hún moṣù lọ àbọ̀lá sọ fọmọlúàbí o tó bá dẹnu ẹ̀ àdó didi Tori lọ́wọ́ yìí gbogbo íńtánẹ́ẹ̀tì ọkùnrin ní obìnrin obìnrin ní ọkùnrin òun ló wà rampard nísìn ohun tó ń rìn lọ́wọ́ nìyẹn kudos to you mo gbé fún yín o ẹ̀yin ọkùnrin abẹ̀ṣẹ́kù bí òjò tẹ ẹ̀yin máa táìsì tẹ̀ náà ìyàwó yín nínàkunà ọmọ àlè yín sójà wà ń ta o tí wọ́n bá alágbára lọ sí dọ̀dọ̀ ń baraki ọkùnrin ni sójà ọkùnrin nìwọ náà lọ́gbà sójà létí ń ta mi ò lè gba tí wọ́n á ṣe fún mi kò lè wá rí mi fín ọlọ́pàá obìnrin ló fún ẹ̀ ń gbárùn ìjọ wò kò sí ní tó ṣe sí o sọ́rí màá ló tún sọ obìnrin can woman feed their husband ṣóbìnrin lè bọ́ ọkọ ẹ̀ láàrin oṣù mẹ́ta kó má kọ̀ǹpléènì á kọ̀ǹpléènì torí tá a bá sọ fún yín pé ẹjọ bàbá kí ẹjọ mi fún abọ́ tó wà ní kitchen yẹ kí sáré ṣe bẹ̀ ẹ̀yin náà máa ń complain àjọ wúlò fún àwa ni ìgbéyàwó is all about understanding tolerance know how to say i am sorry that five letter words s-o-r-r-y sorry sorry goes a long way Know how to tell your partner you are sorry. Sorry can avoid many things in marriage. Ìgbéyàwó tí ọkùnrin bá ti lè sọ fún ìyàwó ẹ̀ pé má bínú my dear. ma binu aya mi. Tí ìyàwó náà ti lè apologize fọ́kọ ẹ̀. Kì í ṣe bíi ti inú náà o. keni yẹ kẹ́nìkan nú ẹ̀ tán pàtàkì pé má bínú my dear. ma binu yẹn jẹ́ kó ní written agreement. Ẹ pè lọ́ọ̀yà yìí, ẹ jọ sign. Tó ba tún gbá mi létí lẹ́yìn eléyìí, mo kọ̀ ẹ́ lẹ́ni. Not fiber. kò kí ń ṣọ̀rọ̀ ẹnu lásán tó bá wù yìí mo sọ tèmi o tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ kò ní tán pè níyàwó ní ìgbé ìyàwó are you there to gbé ìyàwó some men will even say tó bá ra washing machine fún ìyàwó ẹ̀ you make her lazy àmọ́ ọmọ àlè ọwọ́ tiẹ̀ kò nífẹ̀ẹ́ sẹ́yìn lọ síbi iṣẹ́ o káà ló máa gbé lọ and that doesn't make him lazy aládàá nìkan jẹ bàrà